خالة عبد الله بن عباس رضي الله عنهما مات عبد الله بن عباس رضي الله عنهما عند خالته صفية ميمونة رضي الله عنها ذات ليلة وقام النبي صلى الله عليه وسلم يصلي بالليل ودخل الصلاة وقبل خروجه صلى الله عليه وسلم من الصلاة قد وضع عبد الله بن عباس رضي الله عنهما دعوة عند باب الصلاة قبل خروج النبي صلى الله عليه وسلم وذلك لتفصله عن النبي صلى الله عليه وسلم يحتاج إلى الماء في الوضوء بعد خروجه إلى الصلاة ولما خرج النبي صلى الله عليه وسلم من الصلاة وجد الماء إن باب الصلاة سأل ووضع الماء هنا وقال الميمون وضعه عبد الله بن عباس فوضعه ابن عباس ولذلك يعني علم النبي صلى الله عليه وسلم ان هذا الولد له فيه علم وسوى مكانه بسبب ذلك إذا جاء نصر الله والفتح كان اتباع الصحابة وفسروا هذه السورة على معناه الظاهر على معناه الظاهر ولما سأل سأل رجل من أزواج رضي الله عنه عنها قال بل هذه الآية جاءت لتنعم هذه الآية نعي النبي صلى الله عليه وسلم في حياته ووافقه عمر بن الخطاب رضي الله عنه على هذا المعنى وهذا عبد الله بن عباس رضي الله عنهما وهو الذي علم النبي صلى الله عليه وسلم اصولا من اصول ديننا حيث قال النبي صلى الله عليه وسلم له في الحديث الذي رواه الترمذي الامام الترمذي وغيره قال يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك Bismillah, jadi tuh tujuan kita. rọ̀bí aláwọ̀ àbùnà alábí sàdúrà fún lọ́jọ́ kan. Àwọn ọmọ sọ pé sábàbí tí àbúlé àbúlé àbá tó fi ní ìmọ̀ bí màá ti pọ̀ tó yìí àlùbáríkà kọ́ ọba bí o fi di o ti bá láti ní ìrẹsì. Kí ló bá lọ́wọ́ àti láti ọ̀gá wa lọ́wọ́ láti ṣe àjọ ìlú. Àti ìfura mọ́ ní kí ọmọ yìí ကိုပါတိကိုရကိုရလာတာကဒီလိုအဲ့ဒီဝိုင်းတဲ့နေရာသူတို့ကလည်းဒီလိုနဲ့အပ္ပါဒီအမကလေးကိုဒီမှာမပြအားပြပါကြတော့ဘာမှမကြတယ်လက်ဆုံးဒီပဲအဲ့ဒီလိုပဲလူကြီးတက်တာပါလားအဲ့ဒီအပ္ပါဒီအာမီအပြည့်ရဲ့ပုံစံကြီးဟုတ်တယ်အောင်သာပဲတည်းောင်းဝါရီရပြည်နဲ့လာတယ်ဒီကအော်ရီအော်တိုမီပါရီပုံမှန်သောကမှာဝါအော်ရုပ်ပဲ wàhálà lọ́ba kọ́ àgbàlagbà ní ọmọ tó nàdá ó di ọba ọba yìí ọjọ́ kan ọmọ tó nàdá ó àmọ́ mú àbúlá ìlú àbá àmọ́ mú wa ní àkàrí àwọn àgbàlagbà ní ọba yìí wò lọ́bẹ̀ tọ̀ wọ́n ti fi wọ́n yòwò àbúlá ìlú àbá mọ́ wa ní ọba yìí wò. àwọn wọn sọ ọdún àtàlẹ́ àtàlẹ́ ìdílé a tóbi àlẹ́ iná hàlẹ́ lọ́la ó máa ń kọ́ kékeré ọmọ àwọn mú wa ní àwọn àgbàlagbà ni a lè náà ní wọn gba dákẹ́ ọ̀sán lẹ̀. ẹ̀sùn wọn wà ní iye wọn pé ọmọ kékeré àwọn ọmọ tí lọ. sọ yìí wọn náà ti gbogbo ọ̀sán wa pé pátápátá èdè náà pé àwọn ẹni tì ìlànà àwòrán padà àtúnú àwọn àwàlá ìyàgbé ìlànà. tí ìjọba ti fẹ́ báyìí kò ní lè kò ní kú tábà bọ̀ sínú kọ́ọ̀bù tó bá ti lè kú lẹ́lẹ́ tábà tó máa bọ̀ táyà tó tó kú bẹ́ẹ̀ lọ yóò yà wọ́n kíkú. wọ́n tún sọ̀tọ̀ fún wa wọ́n fọ́pàá sílẹ̀ nígbà tí a gbogbo yìí sílẹ̀ nígbà tó yìí. káàkiri àbẹ́ àwọn àgbẹ̀ láti èyí ti pé ojú ọmọ kékeré láàrin wò lásán àti pé fún ọ̀sán ìsàtọ̀ ó ti rí orí lára rẹ̀ ó rí pé ìbọn bẹ̀ lára rẹ̀ òun náà ní fún ọ̀sán ìsàtọ̀ ó ti ọgbà wájú òun náà ní omi ti rí òun náà ní pè é síwájú lára rẹ̀ sábà. àbúláyé fún àbáyé yìí ó wá jẹ́ ìtàn tó ní àkólé kan nímà òun náà ti ṣàdúrà tó ẹ̀kọ́ mi àlẹ́ ti ṣàdúrà fún àtàkàdù àlẹ́ yóò tẹ̀ àmọ́ àbúláyé fún àbáyé wàá jẹ́ òun Abdullah bin Mose ìdáàbò kan fún ìmọ̀lẹ̀ ilé o. Àti ìdáàbò kan fún ojú àgbà tí wọ́n náà ní wọlé. Gbogbo ẹ̀ ló kù sí abáyọ̀ fún bàbá. Òṣìbá mi ṣe ṣàdúrà fún àbúrò àbá tó ń lọ wá àgbà kí ni àbúrò àti àbá ti ṣe ipa wá ní àgbè. Ọlọ́jọ́ kan nínú àwọn kéékèèké tí wọ́n lọ wà ní ìlú Mọ́gá ní ìlú Mọ́dínà. Àbúrò àti àbá ti wá lè bá kan fún mi àwọn èyí láti láti wọ àbàmì ló bá ti ṣe ayé àbá àbáláyé káwọn olùgbé lọ wọ́n ti àti ìṣọ̀kan bá kó o yọ lórí ìlà. ìṣẹ́ni ó ti gbé sọ̀rọ̀ báwọn yóò ti padà sí ìfúnpá tó lọ káà bá àbílẹ̀ ayé wọ́n lè dá wọn lẹ́nu. àbúrò àbá ti wá kó lọ rẹ̀ wọ́n tẹ̀ sí wáyé máa wọ́n tẹ̀ sí wáyé máa. àbúrò àbá látara ìgbàgbọ́ lórí wáyé máa rẹ̀ lọ́jọ́ kan ó ní àbúrò àbá ti ní owó àti òun tẹ̀lé ìkan nípa àwọn tàbí àlẹ́ yìí òun tẹ̀lé lẹ́yìn pé ó fẹ́ béèrè àtàlẹ́ ìgbà bá ti wọ̀ wá kò fẹ́ dáa dó ṣe ó ní pé kò sí ní ládàá tó fún wa ní ẹjọ́ òun fẹ́ bẹ̀rẹ̀ ìjọba yìí ó lọ́wọ́ à ń tẹ̀lé lẹ́yìn láti fi sílùú láti láti ìgbà láti àwọn yẹn tẹ̀lé tó bá yẹ ìwé láti wá ní pé ẹ àtàlẹ́ ìgbà tó ó lè wá kéré ìfẹ́ mi àtàlẹ́ ìgbà bá ti sàhábì wàhálà ìhá títí lọ sí tẹ̀lé lọ kí tóbi délé rẹ̀ ó sì wọlé báàbò rẹ̀ náà pàdé àtàlẹ́ ìgbà bá ti wá lójú ọ̀nà ó lọ́wọ́ àti ojú ọ̀nà àti ẹ̀kọ́ fẹ́ aṣọ àgbà tó kù náà dáwé títí ìfún mi tó wọlé. Wọ́n bá bẹ̀rẹ̀ dúró kó kọ́ ọ̀rẹ́ mi àbí Abdullahi bin Abbas ó ní àbí wá jáde láti wà látàrí ìdè Abdullahi bin Abbas kí ló dé ní àbúrò wa bẹ̀rẹ̀ òfẹ́ bẹ̀rẹ̀ lọ́nà. Ọ̀wá ni wọ́n tẹ́ tó ń kó wá wọlé. Ìwòye ẹ̀wọ̀n wọ́n ti mọ pàtàkì ẹ̀ tó kó wá lẹ́yìn wọ́n tẹ́ tó ń kó wá wọlé. bá ní kàlí ìdí wá báyìí tí mo ti láwùjọ ìgbà lórí o ẹ àwọn adájọ́ tó kẹ́kọ̀ọ́ àtẹwọ́ jáde ẹ àwọn ẹni ti jù àwa àdìsúmọ̀ kọ́ wọlé ẹ nígbàdí bá tó dé gbà mí ẹni ẹ wo àwọn ní òun lè wọ́n ní àtàlẹ́ tó pọ̀ láti kú wọn ní àná tó lẹ̀ tó lẹ̀ tó tó padà sílé rẹ̀ àyè ìgbàlá kan ẹni náà wọn ẹ pọ̀ gbogbo àwọn ìwọ̀n tí èyí yóò máa dábàá lórí dábàá pé tí ẹ bá ti fẹ́ ṣéèjì ìlànà ọlọ́run bá jẹ lọ́dọ́ pé kalẹ̀ nípa mímọ́ tí ẹ bá wá mímọ́ tó ṣe kiri ló sọ mímọ́ lọ́dẹ àmọ́ láwùjọ alẹ́ tàbí kí mo máa ṣe kiri kó máa sọ̀rọ̀ wá kí mo wá bá wọn wá lé láti ṣe kíkà àjọ ìgbà ìgbìmọ̀ láti láti bá tó kéré náà yẹn àbẹ́rẹ́ náà bá tó wá bẹ̀rẹ̀ tó lẹ́kọ́ lọ́wọ́ lọ́wọ́ àríyá nínú pàtàkì mímọ́ tí àbẹ́rẹ́ náà bá ti ọmọ pàtàkì mímọ́ ó lẹ́ níjọ́ kan lẹ́yìn ìsúláàbí nínú àwọn tí wọ́n kọ́ wá nípa ìsọ̀rọ̀ àwọn ìsọ̀rọ̀ lẹ́yìn ìsúláàbí tí wọ́n lọ́jọ́ mẹ́lẹ́yẹ sí فأخذ عبد الله بن عباس رضي الله عنه بركابه عبد الله بن عباس وأتباع يوكو إكسبايز هو عليه عبد الله بن عباس وأبيكي أنا بايع بايعي أعطي مسالي رضي الله عنه وأبو عبد الله بن عباس رضي الله عنه وضعوني بين قولي إما أن تذهب وإما أن أذهب قولي إنه قوم قوم قوم قوم قوم قوم قوم àwọn kan náà tó kó náà sọ̀rọ̀ àkọ́kọ́ kó kọ́ nǹkan fi àbá àbá lọ sí àbá àbá lọ mọ́ ó ní láti ta ìlànà ìrírí wà láti ti lọ sí kó ní sọ̀rọ̀ rẹ̀ fi ìrírí mú lọ́la lónìí àbá àbá àbá sọ̀rọ̀ sọ̀rọ̀ sórí ẹ̀ ó ní àtàkùn bá gbé àdìsí náà láì àyíká gbé jù abúlé sábà lọ sí ọlá wa yìí wọn wọn náà wá gba àdìsí náà wá àdìsí náà wá nínú tó ní sọ́nù dígírì ó ní òun wà fún bàtà ní ọlá wa ayé wọn sàdá ó lóun wà lẹ́yìn àti ọlá wa yìí wọn jọ àti ìwà yà tó ní bàtà wa yìí wọn sàdá òun jòkó ayé jòkó lórí ẹsẹ وسلم إني أعلمك كلمات وبين في أفكار وبين قولي أقول كيف أقول لك أقول لك أنا صلى الله عليه وسلم وأنا أقول في ذكري أنا إني أعلمك كلمات إن قولي أقول لك على بابا عليه تحمد الله يحفظك عليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أي تحمد الله سبحانه وتعالى صلى الله عليه وسلم sọ àlà ọlọ́wọ́ bá àdéjọ́lá ìdí àwọn àmì yìí ọ̀tẹ́ sí àwọn àmì èlú kó máa ti sọ́nà ọba àdéjọ́lá ọ̀pọ̀lá tẹ̀ tí ẹ̀ máa ti sọ́nà ọ̀pọ̀lá tẹ̀ ìrọ́sọ ìwọ rẹ̀ ìrọ́sọ ọlọ́wọ́ àdéjọ́lá yàtọ̀ tó bá ti sọ ìwọ rẹ̀ olóòtú yóò sọ ọ̀la yàtọ̀ yóò sọ ìwọ rẹ̀ náà yàtọ̀ gàbí àlè wọ̀bí máàlè wọ̀bí àyàlè wọ̀bí ọ̀gáàlè àwọn àna wọ̀ tààrà yóò sọ ìwọ náà níbi ìjà rẹ̀ yóò bọ̀ wọ́n sọ àwọn ìjà rẹ̀ yóò bọ̀ wọ́n tó bá ní rẹ̀ yóò bọ̀ wọ́n tó ti dá yé sọ fún yóò bù sáyé ẹ yóò tún bá ìyá àwọn ìbátan wà sí ayé náà alákọ̀ọ́kọ́ dábẹ́ sọ àwọn ìbátan sí wà sí ẹ̀wọ̀n ẹ̀yìn pàṣẹ dáadáa ní àtàbí sọ́ọ̀lọ́ ọba àdìsọ́lá pàṣẹ dáadáa ní àmì sọ́ọ̀lọ́ ọba àdìsọ́lá nínú àdìọ́ kan rẹ̀ nínú àmìlá rẹ̀ má dáadé ọkàn tí ò dáa fún ọba àdìsọ́lá ìbátan sọ́ọ̀lọ́ ọba àdìsọ́lá nínú àwọn nínú ìbádà rẹ̀ sọ́ba ìjọ sọ́ọ̀lọ́ ọba àdìsọ́lá máa sọ ìwọ́lọ́ ọba àdìsọ́lá máa ń ṣe é lórí ẹ̀ka ìbátan sọ́ọ̀lọ́ معاملاتك مع غيرك طيب والله بعد السلام يجي على جوتي بوري حتى يجي لك الجوت oníwọ̀ ọ̀rọ̀ sọ ìwọ́n ọ̀rọ̀ àti látara rẹ̀ ọ̀gbọ̀n faraji ẹni ní alásùkò rẹ̀ ó ní ìwọ̀ lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí ó jẹ́ fámìlì rẹ̀ ó ní ìwọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́lá kékeré tó jẹ́ alásùkò rẹ̀ tẹ̀lé ó pé ó ní ìwọ̀ lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ sọ náà bá àlejò látara sọ ìwọ̀ náà bá àlejò látara àwọn àtúmọ̀ sọ̀rọ̀ ọba àdìjọ́lá àti sọ́ọ̀lì wọlé ọba àdìjọ́lá tẹ̀sí ìlú jáde nínú ìwáyà ní tẹ̀sí ìwọ amáàmá sọ́ọ̀lì wọlé ọba àdìjọ́lá tó bá sọ ìwọ rẹ̀ tó dúró lédè nílé sọ́ọ̀ ọba àdìjọ́lá tó ń sọ́ọ̀ ọba àdìjọ́lá kọ́ láti láti máa ṣe tó ń jìnà sọ́ọ̀ ọba àdìjọ́lá ní kò mọ́ jìnà sí tó ń kọ́ máa jìnà sí tẹ̀sí ìlú jáde ó fi ọlọ́ ọba àdìjọ́lá ó ìkọ̀sí gbogbo ẹgbẹ́ yóò máa sọ ọmọ kéde máa sọ ọmọ dáadáa tí ẹ ti sọ ọmọ ọba ìjọba ojú ma kí yóò ti kọ́ kí yóò ti èrè oríyẹ kí yóò ti kí yóò ti o tí ẹ máa wò kó lọ́kàn pàdé àwọn tí wọ́n gbọ́kọ̀ rẹ̀ àwọn tí wọ́n ti kú wa yóò mọ̀ sọ fún ọ pé kí o bí orí àtẹ́kẹ́ ni àti orí àtẹ́kẹ́ kí o bí yẹ kí àtẹ́kẹ́ kò lóró sọ ọ̀la rẹ̀ ṣe ní oúnjẹ kí ìgbà mi ọ̀rọ̀ rẹ̀ ti gbè ọ̀la rẹ̀ àwọn tó lóko tẹ́ sí ní ọmọ Yorùbá wáyé ọmọ ẹ̀yìn ẹ̀dá olùkọ́ ti ti jẹ́ ẹgbẹ́ ìjọba báwo máa kó ti àbúrá ní wọn àti òun gba àbúrá ní wọn ẹgbẹ́ ìjọba kó ti bá ní gbogbo kí o bí wa pé yíká sí ọmọ bá ti bú àwọn pé ọlọ́run mi àgàgà sí ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ lọ. Alhamdulilayi ọlọ́pàá làwọn àti ọlọ́pàá kàwáyà. Ó kàwé ó ka ìwé náà ní. Ó já sí owó sí ìgbé sáré wà lè já sí ìka wà ní wọ́n sọ ọlọ́run àti ìdíwọ̀n bẹ sẹ́yìn. Àwọn tó wá jẹ́ sílẹ̀ sí èdè àti pa ọ̀ma. Ìwọ̀n já sí jáde wọn bá ilé ìdè wọ́n ti máa gba àwọn dáàbò yìí. Wọ́n ti máa wọ ọlọ́ọ̀bà ìwé lá. Wọ́n ti máa pé àwọn sọ ọlọ́ọ̀bà ìwé lá yóò ti máa fi kéde òun tó ti ní àti báírọ̀sì àti kùn ní àkídà àti kùn tàbí tó ti wọ́n fi àtẹ̀wá ìtọ́ wọ́n fi àtẹ̀wá lọ́wọ́ wọ́n wá lọ́wọ́ lè ní kí a ti kéré kó kéré yẹn ẹjọ́ tó dàgbà bí ẹsìn ẹjọ́ tó dàgbà báyìí ẹjọ́ tó dàgbà báyìí ẹjọ́ tó dàgbà báyìí lórí ọjọ́ ilé ẹsìn wa alábi bàbá wa ló kala alábi kọ ẹ̀kọ́ yìí ẹjọ́ pé ẹ̀kọ́ náà ti dẹbà náà pé àwọn ọmọ wa ẹwọn yà ẹjọ́ mọlẹ fún tẹkọ níbi ìtọ́nà mọ́tì ọtí ẹ̀sìn lágbárí náà láti ẹ̀sìn àbáyé lábẹ́ sí àbẹ́ ọ̀tọ́ ká má ti lọ́mọ wálẹ̀ fún àwùjọ káwùjọ wa wá sọ lóde àwùjọ yóò dá tẹ́lẹ̀ mẹ́rẹ̀ kí wọ́n yóò dára wọn wá ṣàkóso yóò dá. àtìmọ́mẹ́ fún wa ilé ẹ̀kọ́ bí àtẹ́sọ̀ bá wọn lọ́sọ̀ là ń kópa àwùjọ àgbà àwọn tẹ̀ náà tó kọ ẹlẹ́kàánú nínú àwọn ẹ̀kọ́ yìí àyùbá tó ń pé wàhálàm ìyá àwùjọ àgbà sọ̀lẹ́mà لو اجتمعت لو اجتمعت الأمة أن الأمة لو اجتمعت أنا اللي هو الإيمان يكتب بقى الأمة يبقى awali ha ila ati ha láti ṣe àdúrà láti ṣe bẹ̀rù ṣe tó ìparí sí àdàbí ṣe wọn bá kó ṣe wọn pátápátá àdá ayélujára ó dàbí ṣe yìí ike àwọn bẹ́ẹ̀ fi ìtẹ̀sí àti ọlá àǹfààní kéde ní yóò wọ la fẹ́ fi ta lọ́rẹ̀ ilé ìwọ la fẹ́ fi tàpá nínú ilé ìwọ la fẹ́ fi kú ipò ìwọ la fẹ́ kó dé bẹ́ẹ̀ oyè ìwọ la fẹ́ kó jẹ́ ilé ìwọ la fẹ́ kó àǹfààní pọ̀ àdàbí ṣe wọn bá àdébí kí lọ́ọ́ lè ti sọ́nà ike mú o lè sàǹfààní ìjọba mọ́ ayáfi pẹ̀lú bọ́ọ̀lù sọ̀rọ̀ rẹ̀ mọ́. ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ lágbára rẹ̀ tí ẹ bá ní ìpìlẹ̀ ọlọ́kà ẹ̀ ń yóò sọ ọ̀pọ̀lọpọ̀ pọ́lẹ́mù ìlera lò wá. pọ̀pọ̀ pọ́lẹ́mù ẹ bá lọ wọ àwọn tí wọ́n yíra wọn bílíọ̀nì sí àwọn fámìlì wọn ò dájá wọn mọ́ àwọn ọmọ ẹni wọ́n jó kí ọ̀la òwúrò náà ni. kò sàǹfààní wa gbogbo tó ti ṣe nínú kọ́lá àti ẹ̀ka àti ẹ̀ka ìpàdé ẹ̀ka ìpàdé ẹ̀ka ìpàdé fún àtòlẹ́ fún àtòlẹ́ wà sọ́dọ̀ ta ó torí àwọn tó rí rẹ̀ ó ti gbọ́dọ̀ tó rí ó gbà pé fámìlì àwọn ọmọ ẹni òun tó wà níjà tẹ máa wò pé kí ló fẹ́ wọ̀ ẹ̀mí nìyí ìgbàlọ́ ọba sáà ọlọ́wọ́ àdéhùn wa wà àwọn tó ti bá ọ̀dọ́ ẹ̀sìn àgbà àti kékeré òun náà ètò òkú ó mẹ́jọ fámìlì rẹ̀ máa ń kójú ọ̀la wí sábà ní. Àlejò ní sábà wọn kójọ nígbà kejì. Gbogbo àlùmọ̀ yìí ni wọ́n kójọ láti ilẹ̀ lómẹ̀ àlá ayé lówó. Ibẹ̀ àwọn ẹ̀sìn kìíní, àwọn fẹ́ ṣe àwọn fẹ́ kóyè àkàbọ̀ láàyè lówó fẹ́ ṣe. Àwọn fẹ́ fi kìíní sọ̀kọ́ ìlàbà o. Sẹ́gbẹ́ ìlà ọ̀nà méjì náà máa ń pa kóyè abáyé. Ó lè jẹ́ pé pẹ̀lú káwọn ìjọ ìtàdójá àǹfààní, ṣẹ́gbẹ́ ìtàǹfààní, ṣẹ́ máa ṣe ìtàn ẹ̀mí yàn, ìyára tó yẹ mí yàn. Ó sì lè jẹ́ káwọn ìtàkó ìlàbà yàn lára ó sàdí ọ ni lára ó pa ọ ni lára ó gba ẹ̀jẹ̀ lẹ́nu rẹ ni lára ó níjó lálàáfíà ni lára ó níjó lọ́mọ bí ni lára ó níjó onílé pé ni lára ó níjó onífọ̀ kàbalẹ̀ ó wá pé níbi ọlọ́bí sẹ́jẹ̀ ọlọ́bí sẹ́kọ̀ọ́ àti láyé wọn ọlọ́mọ ìyàgẹ́ ọlọ́mọ ọlọ́mọ ìyàwó